èmi Abíọ́dún Ọmọláwuyì mò ń fi àsìkò yìí mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá wípé àkú ìsinmi òní o lágbára Ọlọ́run lódùmarè ẹ̀mí wa yóò sọ̀pọ̀lọpọ̀ ìsinmi láyé nínú owó nínú ọlá àìkú baálẹ̀ ọ̀rọ̀ àti ire gbogbo nínú ayé mo kí gbogbo yín pátápátá fún ìwúrí ọlọ́kan òjọ̀kan tẹ́ ń ṣe fún èmi Abíọ́dún Ọmọláwuyì lágbára Ọlọ́run aláwùrabí àní sú ara wa o mo rọ́wọ́ yín o màmá mi Dickiness Ọdẹ́lẹ́yẹ ẹlẹ́yìn màmá báyé bá ń jáyé ẹ̀rín parẹ́. ifá ní ọ̀nà ìbùrú dáwọ́ olúwa rẹ̀ tẹ́lẹ̀ adíáfó ìjọ̀sá tí ń lọ lè yan eré ọ̀la nílé olókun òun lè nílé ọ̀la báyìí òun lè jọ̀sá òun ló dífá fún wọn ní kó rúbọ wọn ní púpọ̀ onírè rẹ̀ òun lè jọ̀sá òun ló bá rúbọ lẹ́yìn tó rúbọ tán òun ló bá bẹ̀rẹ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ ajé ló bẹ̀rẹ̀ sí ní ọ̀pọ̀lọpọ̀ eré gbogbo àtẹ̀mí àtẹ̀yìn àti yanrí ọ̀la dandan o àyanrí ọ̀la dandan ìjọ̀sá bó o bá là kó o ayanrin ọ̀la dandan màmá pẹ̀lú àṣẹ ọlọ́run lódùmarè ẹ̀ ní wálẹ̀ láéláé òkè òkè òun lẹ mú un rú sí òkè òkè òun làwọn máa bá yín lọ́jọ́ gbogbo ẹ̀ wá ní fọjọ́ ọlọ́jọ́ lọ ẹ̀ ní fàìsàn lọ́gbà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín màmá bẹ́ẹ̀ bá gbàgbé <laughs> lórí ìwé ìtàn Soara èyí tá à ń kà lọ́wọ́lọ́wọ́ ẹ rí wípé a ti bá ìwé ìtàn náà a ti bá dé ibì kan tó jẹ́ pé ó lápẹ̀rẹ̀ dáadáa kí lohun tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí wípé ṣúàrá àti gómìnà òun ni wọ́n wà níbi tí wọ́n ti ń pitú fúnra wọn lọ́wọ́lọ́wọ́ gómìnà náà ṣe bí ọkùnrin ó ta bíọ́bíọ́ òun náà pe àwọn àyájọ́ kan lẹ́yìn tó pe àyájọ́ yìí tán òun ló ń rìn jáde lọ ṣe gbàgbé wípé bó ti ń rìn jáde lọ òun ni ṣúàrá àti àwọn ikọ̀ rẹ̀ òun ni ń wò lọ sùúrù bí orí ẹran <laughs> ibi tá a bá dẹnu ibi tá a roko sì sí ibẹ̀ náà òun la ń fàbọ̀ sí. Si ibi táàtò ti bẹ̀rẹ̀ táàtì tẹ̀síwájú náà nù ẹ ké sáwọn aládùúgbò yín káwọn náà wá nǹkan fìdílé ká lè máa gbádùn ìtàn náà dáadáa ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú mo ń fi àsìkò yìí mo fi ń ràn gbogbo wa wípé ṣé ẹ wípé a ní dandan ká tẹ ìwé ìtàn Ṣóárà yìí ká tẹ̀ jáde kí tẹrú tọmọ kí wọ́n lè láǹfààní láti kà á bẹ́yìn náà bá ṣe tán láti ràn wá lọ́wọ́ kò sí iye tó kéré jù bẹ́ẹ̀ ni kò sí iye tó pọ̀ jù gẹ́gẹ́ mo ti wí bẹ́ẹ̀ bá ṣe tán láti ràn wá lọ́wọ́ àkáǹtì nọ́mbà mi tẹ́ ẹ bá wojú fọ́nrán yín ẹ̀rí tó ń kọjá lábẹ́ fọ́nrán yìí bákan náà òní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wà ńbẹ̀ bẹ́yìn bá fẹ́ pè mí tàbí ẹni tẹ́ fẹ́ bá mi sọ email address mi náà wà ńbẹ̀ bákan náà èyí tẹ́ bá fẹ́ nínú méjèèjì òun lẹ lè fi kàn sí mi lágbára ọlọ́run lódùmarè àpò sàṣàmùrà kì í gbẹ ibi tẹ́nì kọ̀ọ̀kan yín ti mówó ọlọ́run lódùmarè yóò máa bá mi fi ọ̀pọ̀lọpọ̀ yóò máa fi rọ́pò síbẹ̀ o mo mọ rírì ohun ẹ̀ ṣe fún mi mo mọ lóore lágbára ọlọ́run lódùmarè àwa ní tẹ́ àní tí lọ́wọ́ ara wa ẹjá máa tẹ̀síwájú gómìnà yí ẹsẹ̀ padà ní ibi tó wà ó sì ń jáde lọ ìta àwọn sọ àràmù wo lọ sùúrù ni bó ti ń jáde lọ gómìnà ti dé ẹnu ọ̀nà kó sí ilẹ̀kùn kí sọ àrà tó ní bí ọwọ́ yín bá lè kan ilẹ̀kùn yẹn wọn ó pa yín ṣáájú àkókò yín ẹ̀rù bà gómìnà ó dúró sí i ó sì yí ojú padà sẹ́yìn sọ ní ẹ máa padà bọ̀ síbí. Si gómìnà sì padà sí ibi tó ti kọ́kọ́ kúrò bí ó ti dé iwájú ṣọ́ara ṣọ́ara rẹ́rìn-ín ó ní àwa òun ni ẹ̀yin ń lo àfọ̀ṣẹ fún olúgbòhùn tó jẹ́ bàbá àfọ̀ṣẹ gan kò lè rí ṣọ́ara gbèsè ìyẹn ò ṣiṣẹ́ o ẹ lo nǹkan mìíràn gómìnà bẹ̀rẹ̀ sí ní wò màjòmàjò ẹ̀ẹ̀kan náà oníyì rẹ̀ sọ ó bẹ̀rẹ̀ sí ní sọ báyìí wípé fírífírí lójú rí mú ewúrẹ́ kì í gbénu ọlẹ̀ kórìíran àgùntàn kì í gbénu ọlẹ̀ kórìíran bí dàdàmìlì bá lugi àáfẹ́kù ni ẹsẹ̀kẹsẹ̀ òní gómìnà pòórá ṣọ́ọ̀rá rẹ́rìn-ín ó ní eléyìí kì í ṣe ara wọn ní tòótọ́ ó yàtọ̀ sí wọn torí ìbílẹ̀ gidi ni ṣọ́ọ̀rá dìde lórí ìjókòó ó sì lọ sí ibi tí gómìnà ti pòórá ó na ọwọ́ ọ̀tún sókè bí ìgbà tí ènìyàn fẹ́ fa okùn wálẹ̀ láti ara igi ó sì wọ ọwọ́ náà wálẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ òní gómìnà jábọ́ sílẹ̀ pọ̀ bí ìgbà tí ọmọ onílé bá bọ́ lulẹ̀ láti ara ògiri ṣọ́ra padà sórí ìjókòó ó ní ẹ ìgbìyànjú ìyẹn náà ò jẹ wá o gómìnà rápálá dìde ní ibi tó jálulẹ̀ sí ó sì kúnlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ ṣọ́ra pé kó dákun kó má pa òun gbogbo ohun tó bá fẹ́ òun lòun yóò fún un ṣọ́ra ní àsìkò ẹ̀bẹ̀ màkọ́ni eléyìí mò ń gbádùn àwọn idán tí ẹ̀ ń pa fún wa wọ̀nyẹn kódà abìjà gan kò lè ṣe tó báyìí rárá ẹ tún ṣe òmíì ìdá yín ń dùn mọ́ wa gómìnà bẹ̀rẹ̀ sí ní bẹ ṣọ́ara ṣọ́ara ní ṣé ẹ ti pidán tán ni gómìnà sì dáhùn ó ní bẹ́ẹ̀ ni ṣọ́ara wojú àwọn tó kù ó ní wọ́n mà ní agbára ti tán àjàyí ní wọ́n gbìyànjú náà ṣọ́ara ní kò burú ẹ jókòó ọ̀rọ̀ wà gómìnà lọ jókòó sí orí àga tó kọjú sí ṣọ́ara ṣọ́ara ní ọ̀tá lọ jí ìyàwó gómìnà wá nínú ilé ọ̀tá wọlé lọ kò sì pẹ́ púpọ̀ tó tún fi jáde padà ó ní mo jí wọn títí wọn ò paradà o ṣọ́ra ní padà lọ jí wọn wá ọ̀tá tó padà sí yàrá ṣọ́ra na ọwọ́ àlàáfíà rẹ̀ sí ọ̀nà yàrá náà ó ní bí epo pupa bá sùn iná ní í jí ọ̀tá àti ìyàwó gómìnà jáde wá ìyàwó gómìnà bẹ̀rẹ̀ sí ní gbọ̀n ṣọ́ra ní kílẹ̀ ń gbọ̀n fún ẹ̀yin ti lu agbára yín kọjá àsìkò tèmi òun ló tó yìí àbí ẹ ti gbàgbé pé ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ ni ṣọ́ọ̀rá yọ ìwé kan lápò tó kọ orúkọ àwọn àjàyí sí ó sì nà á sí gómìnà ó ní ká tó máa bá ọ̀rọ̀ wa lọ mo fẹ́ kí ẹ fi ọgọ́rùn-ún mílíọ̀nù sínú àkáǹtì kọ̀ọ̀kan tó wà nínú ìwé ọwọ́ mi yìí lẹ́sẹ̀kẹsẹ̀ gómìnà ní ìyẹn ò lè ṣeé ṣe àjàyí dìde lórí ìjókòó ó súnmọ́ gómìnà ó sì fún un ní ìdáhùn wàyí ojú gómìnà pa kànàkànà ṣọ́ọ̀rá ní ọwọ́ Àjàyí Obama na gómìnà ohun tí yóò nà wọ́n ó ń bẹ lára wọn ó ti máa ń tètè bínú jù Àjàyí ní kí ọpọlọ wọn kó lè ṣiṣẹ́ ni ó padà sórí ìjókòó ṣọ́ọ̀rá ní kí ló dé tí kò lè ṣeé ṣe gómìnà dáhùn ní mílíọ̀nù méje náírà mo lè fi sí àkáǹtì ẹnìkan láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lójúmọ́ ṣọ́ara ní kò burú ibo ni ìwé sọ̀wédowó yín wà kí ẹ kó owó náà sí lórúkọ ẹnìkọ̀ọ̀kan wọn gómìnà ni ó wà nínú báàgì tó wà ní ọ̀kánkán yẹn ìdí lọ sí ibẹ̀ ó sí báàgì náà ó sì mú ìwé sọ̀wédowó náà jáde ó rí gègé ìkọ̀wé kan náà níbẹ̀ ó sì mú méjèèjì lọ fún gómìnà gómìnà bẹ̀rẹ̀ sí kọ ọgọ́rùn-ún mílíọ̀nù fún ẹnìkọ̀ọ̀kan wọn lẹ́yìn tó tán òní ó gbogbo rẹ̀ fún ṣọ́ara ṣọ́ara ó sì yẹ gbogbo rẹ̀ wò fínífíní ó kó fún Àjàyí ó ní ẹ ṣeun àdúpẹ́ kò tilẹ̀ ro yín lójú láti kọ́ rárá nígbà tó jẹ́ pé kì í ṣe owó oògùn ojú yín ni ibi òní a ó wà títí ilẹ̀ yóò fi mọ́ tí wọ́n ó lọ gba owó yìí sínú àkáǹtì tiwọn lẹ́yìn tí wọ́n bá gba owó náà tán wọ́n máa sọ ẹ̀ṣẹ̀ tí ẹ ṣẹ̀ fún yín èmi òní mo pa àkọ́bí yín ọkùnrin lọ́jọ́sí ara àwọn méjèèjì wárìrì ṣọ́ àrá ní ẹ má jẹ́ kó dùn yín o àkọ́dá oró kò dàbí àdágbẹ̀yìn oró tẹ́ dá mi òun ni mo dá yín wọn ò máa sọ ẹ̀kúnrẹ́rẹ́ ohun tẹ́ ẹ sí fún yín tí ilẹ̀ bá mọ́. aago méje òwúrọ̀ ọjọ́ kejì oníṣọ́ àrà ti na ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà sí i ó ní kó pe olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà ní ìta pé ẹnikẹ́ni kò gbúdọ̀ wọlé títí òun yóò fi parí ohun tí òun fẹ́ ṣe ó ní kó sọ pé bí òun bá ti parí fúnra òun òun ni òun yóò pè wọ́n gómìnà gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó sì mú àṣẹ Ṣóárà ṣẹ lẹ́yìn tó pè wọ́n tán òní Ṣóárà ní ẹ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ yín pé kó pàdé wa ní ilé ìfowópamọ́ ká lè ṣètò bí a ó ti gba owó yìí gómìnà pé amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tó já ìpè náà tán Ṣóárà kọjú sí Àjàyí ó ní kó àwọn ìwé sọ̀wédowó yẹn lọ pàdé amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà kí o sì san owó náà sínú àkáǹtì ẹnìkọ̀ọ̀kan bó ti wà nínú ìwé ọwọ́ ẹ̀yẹ bí o bá ti ṣe bẹ́ẹ̀ tán òun ni kó pè mí Àjàyí dìde ṣúrara kọjú sí gómìnà ó ní ẹ fún wa ní òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ yín gómìnà wá òǹkà náà jáde lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó sì fún àjàyí àjàyí kọ sílẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó sì ń jáde lọ bí ó ti dé ẹnu ọ̀nà òun ló pòórá ilẹ̀kùn láì sílẹ̀kùn náà rárá lẹ́yìn wákàtí méjì tí àjàyí ti lọ òun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà bẹ̀rẹ̀ sí ní dún ara ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sí gómìnà ẹlọ́sà ẹnìkan ló wá sí ibí pẹ̀lú àwọn ìwé sọ̀wédowó kan owó náà sì pọ̀ díẹ̀ ó ní mo fi ní kí n béèrè pé ṣé kí a san owó náà gómìnà wojú sọ àrá ó dá itọ́ mì ó ní ẹ̀sán ó dára sà ẹsẹ̀kẹsẹ̀ ó ní ìpè náà já sọ àrá sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà padà àtẹ̀jíṣẹ́ bẹ̀rẹ̀ sí ní wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìdì owó tí wọ́n lọ san náà òun ló ń wọlé ìdí ní owó náà ló ń wọlé yìí sọ So lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ṣóàrà bẹ̀rẹ̀ sí ní dún Ṣóàrà gbé ó ní ẹ̀lú Àjàyí Àjàyí ní Ṣóàrà gbogbo rẹ̀ òun ni wọ́n ti ṣe o ó ṣeun Àjàyí pàdé wa nílé Ṣóàrà tó jókòó dáadáa ó ní gómìnà wa ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ yín mo sọ lóru pé wọn ò sòun tẹ́ ẹ ṣe kí n tó ṣe ìdájọ́ yín àbí bẹ́ẹ̀ kọ́ ní ọdún díẹ̀ sẹ́yìn Ṣóàrà dánu dúró ó gbọ́ tí Ṣẹ́gun ń bá ẹnìkan sọ̀rọ̀ ní ìta ṣùọ̀rá nìkan òun ló ń gbọ́ ohun tí Ṣẹ́gun ń sọ kò sí ẹlòmíràn tó gbọ́ ọ nínú gbogbo wọn etí inú tí ejò ń lò oníṣọ́ra fi lè gbọ́ ọ̀rọ̀ náà nítorí pé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà ó jìnnà sí wọn Ṣẹ́gun ní ṣé gómìnà náà ló sọ bẹ́ẹ̀ ẹ ò sì fúnra pé nǹkan mìíràn wà nínú ọ̀rọ̀ náà kò burú ẹ tẹ̀lé mi ká lọ ṣọ́ra dìde fún ó ní wọn ò fẹ́ ta ìdí aláìsẹ̀ sílẹ̀ àwọn tó ń bọ̀ yìí wọn ò sì ní ṣaláì fínú bí mi ó yọ ìbọn lápò ó nà sí gómìnà ó ní bí ẹ bá dé ọ̀run ẹ ó lọ mọ ẹsẹ̀ tí ẹsẹ̀ gbàù gbàù òní ìbádún iwájú orí gómìnà àti ìyàwó rẹ̀ òní ọta ìtàn òní ọta ìbọn bá wọlé wọn ò tilẹ̀ jara kútú tí wọ́n fi dèrò ọ̀run ìró ìbọn méjèèjì òní àwọn ṣẹ́gun gbọ́ tí wọ́n fi kí adé mọ́lẹ̀ tí wọ́n sábọ̀ ní inú ilé ṣó àráyọ ẹyọ ọ̀gẹ̀dẹ̀ kan ṣoṣo lápò ó jẹ gbogbo ọ̀gẹ̀dẹ̀ náà tá pátápátá ó sì ju èpo rẹ̀ lé gómìnà lórí pìrí òní ilẹ̀kùn ibi tí wọ́n wà sí afẹ́fẹ́ ń fẹ́ aṣọ tó wà lójú fèrèsé rí yẹ̀ òkú gómìnà àti ìyàwó rẹ̀ nìkan òun ló wà nílẹ̀ nínú ilé náà ṣẹ́gun rọ̀gbọ̀kú sára ògiri ó ní ṣọ́àrá òkú ikú gómìnà ti kàn lọ bú gbogbo àwọn ènìyàn tó gbọ́ òun ló ń kọ hà ṣọ́àrá ikú tí pọmọ tí baba ń dúpẹ́ àwọn tí ń sọmọ tí ìyá ò gbin gbogbo ènìyàn òní ọ̀rọ̀ náà ń ṣe ní kàyéfì pé pẹ̀lú bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ti pọ̀ tó ní ilé gómìnà ṣúwàrà sì tún lè wọ ibẹ̀ lọ láti pa gómìnà àti ìyàwó rẹ̀ ọ̀rọ̀ náà ti wá di kí olórí ó di orí rẹ̀ mú báyìí. ní àgọ́ ọlọ́pàá ògìdá mú ìwé ìròyìn kan lọ́wọ́ ó ń kà á ìwé ìròyìn mìíràn náà wà lọ́wọ́ òkè tí òun náà ń kà lọ́wọ́ òkè ní ògìdá bí o ti wí gẹ́lẹ́ òní ọ̀rọ̀ náà rí o kò sí nǹkan kan nínú ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n bá níbi òkú gómìnà èpo ọ̀gẹ̀dẹ̀ lásán ni ó ti jẹ gbogbo ọ̀gẹ̀dẹ̀ náà tán Ògìná ju ìwé ìròyìn ọwọ́ rẹ̀ sílẹ̀ ó ní ṣe bí mo ti sọ fún ṣe bí mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé àgbàrá ni ṣọ́ọ̀rá kò ṣeé dá dúró ṣọ́ọ̀rá ti parí iṣẹ́ rẹ̀ fún ti sáà yìí dàdá ní ọ̀gá ó mà sì yẹ kí a wá ṣọ́ọ̀rá rí kí a tilẹ̀ lè mọ ìdí tó fi ń pa àwọn tó ń pa ṣé ẹ mọ̀ pé a ò ṣe àṣetìrí ọ̀gá ògìdán ka ẹsẹ̀ méjèèjì sórí àga àwọn tó kù náà ṣe bẹ́ẹ̀ ògìdán ní òòpùrọ́ dàda ṣóàrá ò ní pẹ́ kúrò ní orílẹ̀-èdè yìí fún sáà díẹ̀ a sì ní láti rí i kó tó lọ a ní láti mú ṣóàrá ṣùgbọ́n gbogbo ọ̀nà tí ìjìyà rẹ̀ lábẹ́ òfin tí òfin ní pọ̀ tàbí la ikú lọ òun ni a ní láti mú gbọ́ pẹ̀lú àṣẹ olódùmarè ọba tó ṣẹ̀dá mi wọn ò mú ṣóàrá ní ọjọ́ ẹtì tó ń bọ̀ yìí wọn ò sì fà á lé ìjọba lọ́wọ́ ṣùgbọ́n fúnra mi òun wọn ò tún padà dá a sílẹ̀ mo ti mọ ibi tí Soara ń gbé àsìkò yìí oníṣègùn dí ẹnu ọ̀nà bí ó ti gbọ́wọ́ sókè láti kan ilẹ̀kùn òun ló gbọ́ ọ̀rọ̀ tí ògìdán sọ pé òun ti mọ ibi tí Soara ń gbé ó kára ró díẹ̀ kò sì kan ilẹ̀kùn náà mọ́ ó wá ń tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí wọ́n ń sọ dàdá ní ọ̀gá bí ẹ bá ti mọ ibi tí Soara ń gbé kí nìdí tí a fi tún ní láti dúró di ọjọ́ ẹtì kí a tó lọ mú un bí wọ́n bá lọ pa kó tó di ọjọ́ ẹtì ńkọ́ tàbí tó ti kúrò ní orílẹ̀-èdè yìí kí ọjọ́ náà ó tó pé ṣọ́ara ní o káre dáadáa mọ́námọ́ná òní olóògùn lè gbé olóògùn tó bá gbé paramọ́lẹ̀ yóò kan ìyọnu ni ṣọ́ara kọjá ẹni tí ènìyàn lè kú gìrì mú ṣọ́ara ọkùnrin gbàǹgbà apòògùn gbàǹgbà láyà orúkọ rẹ̀ gan a máa ṣẹ̀rù bá òun fúnra rẹ̀ ìdí tí mo fi sọ pé ó di ọjọ́ ẹtì kí a tó lọ bá a ni pé pẹ̀lú ìrànlọ́wọ́ ọ̀gbẹ́ni òkè tó jókòó tì mí yìí mo wọlé tọ̀ Ṣóàrà mo sì rí àṣírí rẹ̀ ọjọ́ ẹtì nìkan òní Ṣóàrà máa ń túra sílẹ̀ nínú gbogbo ọjọ́ ìdí ni pé ọjọ́ yìí òun ló máa fi ń jọ́sìn fún Ọlọ́run tó ṣẹ̀dá rẹ̀ gbogbo ohun tó sì ń lò bí agbára òun ló máa ń kó sílẹ̀ lásìkò tó bá fẹ́ képe Olódùmarè láàárín aago méjì sí méjì àbọ̀ lọ́jọ́ ẹtì kò sí irú itú tí ènìyàn lè fi Ṣóàrà pa ní ibikíbi tí ènìyàn bá ká a mọ́ bóyá ìdí nìyẹn tí Ṣóàrà kì í fi sábà jáde ní ọjọ́ ẹtì àfi ìjáde tó bá pọn dandan n ò lè sọ ọ̀nà méjì náà la sì lè wáṣọ àrà sí lọ́jọ́ náà ilé rẹ̀ tàbí mọ́sálásí tó ń bẹ ládùúgbò wọn. Jíbádé ní ibo wá ni ṣọ́ara ń gbé ọ̀gá ojúlé kọkànlá àdúgbò mojoyinọlá òun ló ń gbé òkè ní iṣẹ́ ti di ṣíṣe nìyẹn bí Ṣẹ́gun ti gbọ́ gbogbo ohun tí wọ́n ń sọ òun ló yára pẹ̀yìndà tó sì padà sí ọ́fíìsì rẹ̀ ní ilé ṣọ́ara ṣọ́ara àti gbogbo àwọn ẹrúkú rẹ̀ òun ni wọ́n ń sọ̀rọ̀ ṣọ́ra ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí àwọn iṣẹ́ wa gbogbo gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú pé mo fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ lọ sinmi fún ìgbà díẹ̀ náà òní mo ti ṣe ìwé ìrìnnà fún gbogbo yín pátápátá inú mi sì dùn pé òní ni ọjọ́ náà kò ìgbà tí ẹ ó bá tún padà dé n ó jẹ́ kí gbogbo yín mọ̀ lílọ ni ẹ wá ń lọ yìí mo fẹ́ kí ẹ rántí pé ẹ ti di ẹ̀dá ọ̀tún báyìí ẹ jẹ́ kí sùúrù yín kó pọ̀ ju ìbínú yín lọ ẹ má sì gbìyànjú láti lo agbára tó ń bẹ lára yín ní ìlòdì bí ẹnikẹ́ni bá ṣe bẹ́ẹ̀ yóò rí ìbínú olódùmarè mo mọ̀ pé owó tó ń bẹ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan yín báyìí yóò tó yín gbé nǹkan tó jọjú ṣe ẹ gbìyànjú kí ẹ kó owó náà lé nǹkan tó lè sọ yín di nílá lágbára olódùmarè gbogbo ohun tí a bá fi owó yìí ṣe yóò dìrú dìgbà fún yín ẹ má jẹ́ kí a pẹ́ lórí mi nítorí pé ìjáfara ewu ńlá ni ẹ wá tètè máa lọ báyìí olódùmarè yóò máa ṣe àtọ̀nà yín gbogbo wọn ṣe àṣẹ àjàyí ní ká tó máa lọ sọ àrá nǹkan kan bẹ o sì lérí pé o máa ṣàlàyé fún wa nígbà tí a bá parí iṣẹ́ yìí ṣùgbọ́n tí o tí ì sọ. sọ wo àjàyí lọ sàkún ó rẹ́rìn-ín ó ní ṣé ìdí tí mo fi ní kí ẹ má jẹ́ kí ẹ̀mí ẹnikẹ́ni kí ó ti ọwọ́ yín bọ́ ni sọ àrá ní okú àìgbàgbé àjàyí kò sí ìdí méjì tí mo fi sọ bẹ́ẹ̀ ju pé ẹ̀jẹ̀ ènìyàn ó ní ọ̀hún mo gbàgbọ́ pé ẹnikẹ́ni tó ta ẹ̀jẹ̀ ènìyàn bí irú ẹni bẹ́ẹ̀ bá lo ẹgbẹ̀rún ọdún láyé a ó padà tẹ ìjẹun náà sílẹ̀ lọ́jọ́ kan ni ẹni tó bá ti pa ẹni tó bá ti ipa idà pa ènìyàn ipa idà òun náà lòun náà yóò fi kú ọ̀tá ni kò lè jẹ́ bẹ́ẹ̀ sọ àrá bàbá ta ni yóò fi idà pa ìsáwùrú ta ni yóò fi pọ́npọ́ pa alábàámu tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ní tòótọ́ kí ni a ti wá fẹ́ ṣe tiẹ̀ sí àjàyí ní àbí o sọ àrá gbójú sókè ó ní ẹ fi èmi àti ọlọ́run mi sílẹ̀ òun nìkan lọ́ba tí yóò ṣe ìdájọ́ gbogbo tó dá pátápátá Àjàyí bú sí ẹ̀rín ó ní bí Ṣàngó bá tilẹ̀ ń pa àràbà tó ń fa ìkókò ya ṣe bí ìtìgì ńlá wá ni ta ni yóò láyà tí yóò fẹ́ ta ẹ̀jẹ̀ sọ àrà sílẹ̀ ká tó wá so ẹ̀jẹ̀ tí ò lè kanlẹ̀ láéláé a kì í ta eṣinṣin lọ́fà ìbẹ́pẹ kò ṣeé jẹ lódidi ikú sọ àrà kò sí lọ́wọ́ ẹnikẹ́ni sọ àrà ní òòpùrọ̀ Àjàyí ṣùgbọ́n ẹni tí Olódùmarè kò lè mú kò tí dá o àsìkò ẹ̀dá kò ní kọjá ẹ̀dá láéláé yálà àsìkò ikú tàbí àsìkò ìṣerere sábàbí oníṣe ìpìlẹ̀ ikú alágbára ṣó àrà tí ẹ̀ ń rí lónìí ó lè di ọ̀la kí ẹ má rí i mọ́ ṣùgbọ́n kinní kan òun ni mo mọ̀ tó sì dá mi lójú ṣó àrà kò ní run lórí erùpẹ̀ yìí níwọ̀n ìgbà tí ayé bá sì ń jẹ́ ayé ara gbogbo wọn wálẹ̀ gbogbo wọn gbé báàgì wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní dìmọ̀ ara wọn lọ́kọ̀ọ̀kan lẹ́yìn náà òun wọ́n sì ń jáde lọ bí wọ́n ti dé ẹnu ọ̀nà òní Àjàyí dúró tó bojú wo ẹ̀yìn láti wo Ṣóàrà ó rí tí omi ẹkún sàn lójú Ṣóàrà kò tí ì rí Ṣóàrà bẹ́ẹ̀ rí láti ìgbà tí wọ́n ti wà papọ̀ ọkàn rẹ̀ bàjẹ́ òun náà sì bẹ̀rẹ̀ sí ní ké ó wo Ṣóàrà títí fún ìgbà díẹ̀ kó tó máa jáde lọ. aago méjì ọ̀sán ó kù ogún ìṣẹ́jú ní ọjọ́ ẹtì òní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ògìdá bẹ̀rẹ̀ sí ní dún inú ilé ìtura òun ló wà lọ́jọ́ náà nítorí pé wọn ò wulẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá rárá ògìdá dìde ní ibi tó jókòó sí ó sì lọ gbé ìpè náà ó ní ẹ̀lú ọ̀pẹ̀lẹ̀ ọ̀gá àwọn ọ̀gbẹ́ni Ṣẹ́gun ti ń lọ sí ilé ṣọ́ara láti lọ mú o àwọn ọlọ́pàá tó ń lọ síbẹ̀ wọ́n lé ní ọgọ́rùn-ún méjì àṣẹ tí wọ́n sì pa fún wọn ni pé kí wọ́n má gbìyànjú láti ní àwọn fẹ́ mú ṣọ́ara wọ́n ní pípa òun ni kí wọ́n ó pa á ó ṣeun ọ̀pẹ̀lẹ̀ jẹ́ kí a pàdé ní ìsàlẹ̀ ọjà ọ̀pẹ̀lẹ̀ ní kò burú sà já ìpè náà ẹsẹ̀kẹsẹ̀ òun ló mú kọ́kọ́rọ́ ọkọ̀ tó sì jáde lọ. ní ìsàlẹ̀ ọjà ọkọ̀ ògìnà dúró ní iwájú ilé epo kan báyìí kò pẹ́ púpọ̀ tí ọkọ̀ náà dúró tí ọ̀pẹ̀lẹ̀ ibi tó wà tó sì lọ sí ìdí ọkọ̀ náà bí ó ti dé ìdí ọkọ̀ náà ó ṣí ilẹ̀kùn ó sì wọlé sí ẹ̀yìn ọkọ̀ bí ọkọ̀ náà ti síná òní ọ̀pẹ̀lẹ̀ ní ẹ ti pẹ́ ju ni àwọn agbófinró wọn ti ní dé ilé iṣọ́ àrà báyìí ògìdán ní ẹ̀bí wa náà kọ́ ọ̀pẹ̀lẹ̀ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ìlú yìí òun ló fà á Ògìdán yọ lẹ́tà kan báyìí jáde ó sì nà á sí ọ̀pẹ̀lẹ̀ ó ní mo ti mú ìlérí tí mo ṣe fún ọṣẹ́ o wọ́n ti gbà ọ́ sí iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ọjọ́ tí o máa bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ó ti wà nínú lẹ́tà yìí ọ̀pẹ̀lẹ̀ pariwo inú rẹ̀ dùn kọjá ààlà àwọn tó kù náà sì bá a yọ̀ kọjú sí dàda tó ń wa ọkọ̀ ó ní jára mákindé yìí dàda dàda ní kò burú ọ̀gá dàda tẹ iná ọkọ̀ kanlẹ̀ ọkọ̀ náà sì ń pa fẹ́ẹ́ lójú pópó lẹ́yìn bí ogún ìṣẹ́jú òun ni wọ́n ń wo ilé ṣọ́ara ní ọ̀kánkán dàdá rọra ń wa ọkọ̀ náà lọ sí ẹnu géètì ṣọ́ara bí ó ti kú díẹ̀ kí ó dé ẹnu géètì náà òun ni ọ̀pẹ̀lẹ̀ ní ẹ báyìí dàdá tẹ bírèkì ọkọ̀ ó sì da ọkọ̀ náà dúró sí ẹ̀gbẹ́ kan ó paná ọkọ̀ gbogbo wọn dákẹ́ minimini lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ní kò sí ẹnikẹ́ni a kì í gbélé pète bóyá tàkúté tí adẹ́sókò ó ta tàbí kò ta jíbádé wọ́ lọ sí alamí ọ̀rọ̀ náà wá jíbádé jáde nínú ọkọ̀ ó sì ń lọ sí ọ̀nà ọ̀nà ilé iṣọ́ àrá bí ó ti ń lọ òun ni àwọn ògìnà ń fi ojú sìn ín lọ bí jíbádé ti dé ẹnu ọ̀nà ó fi ara balẹ̀ sí alamí dáadáa kò pẹ́ púpọ̀ tó fi kúrò ní ẹnu ọ̀nà tó fi kúrò ní ẹnu ọ̀nà odi tí wọ́n mọ yí ilé náà ká tó sì yí sí ọ̀nà ẹ̀yìn ilé náà jíbádé rọra ń fi ara pẹ́ ògiri tí wọ́n mọ yí ilé náà lọ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ló tún padà sí ẹnu ọ̀nà tó sì bẹ̀rẹ̀ sí ní kan géètì ilé náà ó lò tó ìṣẹ́jú mẹ́ta lẹ́nu géètì náà ṣùgbọ́n kò gbúròó ẹnikẹ́ni ó padà sí ọ̀dọ̀ àwọn ṣọ́ọ̀rá nínú ọkọ̀ bí ó ti dé ọ̀dọ̀ wọn ó ní òótọ́ ni ọ̀pẹ̀lẹ́ sọ ọ̀gá kò sí ẹnì ní inú ilé náà ògìdá ní wọlé sínú ọkọ̀ jíbádé wọlé sínú ọkọ̀ ó sì pa ilẹ̀kùn dé ògìdá ní ibo wá ni ṣọ́ọ̀rá lè wà báyìí ọ̀pẹ̀lẹ̀ ní kò sí ibi méjì tó lè wà tó tayọ mọ́sálásí tó wà ní ìsàlẹ̀ lọ́hùn yẹn ògìdá ta gìrì bíi pé iyè sọ sí i nínú ó wojú ọ̀pẹ̀lẹ̀ ó dákẹ́ lọ gbárí lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ní lórí ọkọ̀ padà dáadáa jẹ́ kí a lọ wosó àrá ní mọ́sálásí tí ọ̀pẹ̀lẹ̀ sọ bí dàda ti lórí ọkọ̀ tán tí wọ́n ń lọ òun ló wo dígí inú ọkọ̀ tí wọ́n fi ń wo èèyàn ọkọ̀ wò tó sì rí ọkọ̀ Ṣẹ́gun àti ọkọ̀ ọlọ́pàá bíi ogún tó yọ lẹ́yìn wọn dàda ní àwọn ọ̀gá ṣẹ́gun ti wá sọ àrà wá sí ilé gbogbo wọn wẹ̀yìn báwo ni wọ́n ṣe mọ ilé rẹ̀ dàdá ní ṣe bí ó ní bí àwa náà ti mọ ilé rẹ̀ ọ̀pẹ̀lẹ́ ní etí ọba nílé etí ọba lóko ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ òkè ní ẹ ò mọ̀ pé bí wọ́n ti gbá nílé alárìnà òun náà ni wọ́n gbá nílé ìyàwó ẹnikẹ́ni ò sọ̀rọ̀ sí ara wọn mọ́ dàdá tẹ inú ọkọ̀ kan lẹ̀ ọkọ̀ ń pa fẹ́ẹ́ lọ lójú pópó nítòsí mọ́sálásí ńlá kan báyìí ọkọ̀ àwọn ògìnà dúró ní ẹ̀gbẹ́ ọ̀nà gbogbo agbègbè òun ló dákẹ́ mẹnẹmẹnẹ bàbá tí sọ̀rọ̀ àgbà kalẹ̀ lọ́wọ́ àwọn ológun lọ́jọ́sí ó wọlé láti ẹnu ọ̀nà tó tóbi jù nínú mọ́sálásí náà bí bàbá náà ti wọlé òun ní sọ̀rọ̀ ti rí i ṣùgbọ́n sọ̀rọ̀ wà lórí ìrun lásìkò náà bàbá náà rọra lọ dúró ní ẹ̀gbẹ́ kan lẹ́yìn tí sọ̀rọ̀ kírun tán ó dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì lọ bá bàbá náà ó ní bàbá kí lẹ wá sí níbí ṣe bí ẹ sọ pé ọmọlẹ́yìn Jésù nìyín ni bàbá náà ní mo wá rí ọ fún ọ̀rọ̀ pàtàkì kan ni báwo lẹ ṣe mọ̀ pé ibi ni mo wá wà àwọn ènìyàn náà òun ló sọ fún mi ṣọ́ara ní n ò mọ bí ọ̀rọ̀ tí ẹ fẹ́ rí mi fún náà bí ó ti ṣe pàtàkì tó ṣùgbọ́n bóyá kí ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ kí n fi sáré rí ìmáàmù wa ògìdàpá ẹsẹ̀ dà ó fẹ́ máa lọ bàbá àgbà náà ní ọ̀rọ̀ náà ṣe pàtàkì o ṣọ́ara. So ṣùàrà dúró sí i bàbá náà ní bẹ́ẹ̀ ni ṣùàrà àwọn ọlọ́pàá wọ́n ń bọ̀ wá mú ọ o wọ́n sì ti fún wọn ní àṣẹ láti gba ẹ̀mí rẹ ṣùàrà yí ojú sẹ́yìn láti wo bàbá náà ó rẹ́rìn-ín ó sì rìn padà sí ọ̀dọ̀ bàbá náà bí ó ti dé iwájú bàbá náà ló gbé ọwọ́ àlàáfíà rẹ̀ lé èjìká ló gbé ọwọ́ àlàáfíà rẹ̀ lé èjìká ọ̀tún bàbá náà ó ní ẹ fi ọkàn balẹ̀ bàbá ọlọ́dẹ tó ń sọ ìṣẹ́jú akàn orí ẹ̀bùn ló máa kú sí lé sí mi lọ́hùn-ún kí n dènà dé níbí kì í ṣe ẹranko bí ẹkùn sọ sí mi kí n hàn kì í ṣe òkú tí Ṣàngó bá jù ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ wọn ò bá ẹkùn mi ní bùbá. bàbá náà ní ṣúàrá mọ̀jàmọ̀sá òní ìyá kin ajá tó rẹ́kùn tó sá òun ló lè dọdẹ bó bá dà lọ́dún tí ẹ̀ kọ́kọ́ farasin kò ṣúàrá gbé ọwọ́ kúrò léjìká bàbá náà ó ní èmi kọ́ pàájẹ bàálẹ́rù ìhàlẹ̀ lásán òun wa ewé ń jẹ́ mo sì máa jíwà egbò kò sí ẹni tí yóò fi àdá pa ìsáwùrú ìgbà oko ìgbà àdá tó ń bókè dìtẹ̀ òkè òun ni gbogbo wọn tú rìn lọ kúrò níwájú bàbá náà bàbá ní ejò ti wọ́ kúrò níbi tà náà tú àrá dúró sí i ó ti ọwọ́ bọ àpò ó sì yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ jáde ó wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ó sì rí i pé bàbá tí òun gbà sílẹ̀ lọ́wọ́ àwọn ológun lọ́jọ́sí òun ọ̀rọ̀ náà ṣe Sùàrà ní kàyéfì ó yí ojú sẹ́yìn láti wo ẹni tí wọn àti rẹ̀ ti jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó rí i pé bàbá náà sì wà ní ibi tó wà kò sì rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kankan lọ́wọ́ rẹ̀ Sùàrà yí ojú padà sẹ́yìn ó sì gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ó rọra sọ pé ẹ̀ló bàbá bàbá náà dáhùn pé ó ṣeun Sùàrà inú mi dùn gidi owó tí o fi ṣọwọ́ sí mi ó ti wọlé owó tabua tí dẹ́rù bà òṣì owó náà tó mi lò títí dọjọ́ alẹ́ mi olódùmarè yóò dúró ti ìwọ náà ṣó àrá ní ta wá ló wà lẹ́yìn mi bàbá náà ní ta ló wà lẹ́yìn rẹ bíi ti báwo ṣó àrá já ìpè náà lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbójú sókè ó sì rí tí àwọn èrò inú mọ́sálásí tó ti rọra ń jáde lọ́wọ́ ọ̀wọ́ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ́ gidigidi jáde ṣó yí ojú sẹ́yìn pẹ̀lú ìyanu ó sì rí bàbá tó wà lẹ́yìn rẹ̀ ti na ìbọn sí òun èyí ya ṣó lẹ́nu púpọ̀ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ṣó rẹ̀ nìyí ó ní mo sọ bẹ́ẹ̀ náà ṣọ́ọ̀rá bẹ̀rẹ̀ sí ní rìn lọ sí ọ̀nà ibi tí bàbá náà wà ó ní ta ni ọ́ ibo ti wá ta ló rán oníṣẹ́ ajá rẹ ti wọlé tó ẹkùn lónìí o òní dandan òní yóò fi ẹ̀jẹ̀ wẹ̀ bàbá náà ní má súnmọ́ mi jù láti wá bá ọjà rárá mo fẹ́ kó farabalẹ̀ ká lè ran ara wa gbogbo agbára tí o ní gbogbo rẹ̀ pátápátá òun ní agbára wo ló domi láti ibo sí ibo ayé àbí ọ̀run ibo ló ti sáwó ṣé omi sì gidi ni bàbá náà ní má fi ọ̀rọ̀ mi ṣeré sọ àrá ṣé o rántí ọjọ́ tí mo wá sí ilé rẹ gbẹ̀yìn tí mo wọlé tí mo sọ fún ọ pé mò ń lọ sí ibì kan o ní mo ní kí n yà kí ọ n ò lọ sí ibì kankan lọ́jọ́ náà o ọ̀dọ̀ rẹ òun náà ni mo wá ọjọ́ náà òun ni mo sì fún ọ léèwọ̀ jẹ ṣọ́ọ̀rà kọ́kọ́ kó ara ró ó tún rẹ́rìn lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ní kò sí ẹni tó mọ ohun tó yin fi ń safárá ẹnìkan ò lè rí àṣírí mi láéláé má sọ bẹ́ẹ̀ má sọ àrá ẹni tí olódùmarè kò lè mú kò tí ì da tí o gbàgbé ni pé omi ewé làálì kò gbọdọ̀ kàn ọ́ lórí bó ti wù kó kéré tó àyàsọ àrá là gàràgà ara rẹ̀ wárìrì lẹ́sẹ̀kẹsẹ̀ ara sì rọ̀ ó ní ta ló sọ fún yín bẹ́ẹ̀ báwo lẹ ṣe mọ̀ ta ló wádìí mi tó bẹ́ẹ̀ síbẹ̀ omi ewé làálì ò tí kàn mí lórí bàbá náà rẹ́rìn ó ní ó ti kàn ọ́ lórí ṣọ́ara ọjọ́ tí mò ń sọ yìí bí o bá rántí mo sọ fún ọ pé ìdọ̀tí kan wà lórí rẹ tí mo sì bọ́ mú ìdọ̀tí náà kúrò omi ewé làálì wà lọ́wọ́ mi lọ́jọ́ náà ṣọ́ara rántí ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ìpòrúru ọkàn bá a ó bẹ̀rẹ̀ sí ní rò pé ta wá ni òun bá sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láìpẹ́ yìí àbí ìbejì ni bàbá yìí ni ṣùgbọ́n ẹni tí mo bá sọ̀rọ̀ dúpẹ́ pé mo fi owó ránṣẹ́ sí pé mo fi owó ránṣẹ́ sí wọn ọ̀rọ̀ náà wá bẹ̀rẹ̀ sí ní ṣe Ṣóàrà ní kàyéfì Ṣóàrà dákẹ́ lọ gbárí ó sàfẹ́ rí àṣírí ọ̀rọ̀ náà ó ní bàbá yìí oore ni mo sì ṣe yín tó dibi yìí o àṣé ikú òun ni mò ń bá rìn tí wọn ò funra báwo lẹ ṣe ṣe tí ara ò tilẹ̀ fún mi rárá bàbá náà ní ká dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni òkè àwọn ló fún mi ní kinní yìí pé kí n máa fi sí ara ní gbogbo ìgbà tí mo bá ti ń bọ̀ lọ́dọ̀ rẹ wọ́n ní ohun tó dó bá ti dé wọ́n ní kì í ríta bàbá náà yọ kíní náà jáde ní abíyá ó sì fi hàn ṣọ́ara ṣọ́ara dúró sí i bàbá náà bẹ̀rẹ̀ sí ní tú gbogbo ohun tó wọ̀ gbogbo ohun tó wọ̀ sára lọ́kọ̀ọ̀kan ó sí wíìgì orí rẹ̀ ó yọ ẹ̀kú kúrò lójú lẹ́yìn náà òun ló sí gàrétà tó wọ̀ sójú ẹnu ya ṣọ́ara ó ní ògìdán ìwọ ni a ìmọ̀ ṣe mí ṣọ́ara sáré sí ògìdán wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ̀dìmú ẹsẹ̀kẹsẹ̀ òun ló fi kúùkù gba ẹ̀gbọ́n ọwọ́ ògìdán dànù tó sì ti ògìdá dànù ṣúàrà sáré sí ìbá náà ó sì mú un ó na ìbá náà sí ògìdá ẹsẹ̀kẹsẹ̀ ni ògìdá méjèèjì sókè ṣúàrà ní èmi tí o wá báyìí náà n kì í ṣe ẹran rírọ ògìdá ní o ni ṣúàrà ó ní èmi gan ò ṣetán àti tẹ ìjẹ ògìdán ní ìrànlọ́wọ́ ni mo fẹ́ ṣe fún ọ ṣọ́ara yóò dára bí ìwọ náà bá lè ran ara rẹ lọ́wọ́ ṣọ́ara rẹ́rìn-ín ó wo gbogbo àyíká nu mọ́ṣáláṣí náà gbogbo rẹ ti dá páropáro ó pàṣẹ fún ògìdán pé kó máa tẹ̀lé òun ògìdán ò jiyàn rárá tó fi ń tẹ̀lé ṣọ́ara wọ́n dé ibi ìjókòó mẹ́rin kan báyìí tó wà ní ẹ̀gbẹ́ kan nínú mọ́ṣáláṣí náà ó fa àga kan sẹ́yìn ó sì ní kí ògìdán jókòó lórí àga náà ní iwájú rẹ̀ lẹ́yìn tí ògìdán jókòó tán ṣọ́ara náà jókòó àwọn méjèèjì kọjú sí ara wọn ṣúràdá káwọ́ ìbọn rẹ̀ wálẹ̀ ó mí kanlẹ̀ ó ní mo mọ̀ ọ́ dáadáa ògìdán mo sì mọ̀ pé o kì í fi igbá kan bọ ìkan nínú mo mọ̀ pé afíjú ọ̀tẹlẹ̀múyẹ́ tí kì í fi dúdú pe funfun ni ọ́ èmi tí òun wòye náà kì í ṣe ìkà rárá ènìyàn òun ló da ẹ̀sìn mi lóró ẹ̀sìn òun níkà nínú a ò lè gún ẹṣin nẹ́kẹ́sẹ́ kó má tàpá bí kò bá sì ní ìdí obìnrin kì í jẹ́ ikú mólú èyí tó bá ń jẹ́ ikú mólú ikú ti mólú ilé wọn lọ ni. Ah! <laughs> ṣọ́ara àti ògìdá wọ́n mà ti fojú rin jù kí ni ó ṣẹlẹ̀ báyìí ṣé ẹ gbàgbé wípé àwọn ọlọ́pàá wọ́n ti ń bọ̀ wá sí ibi tí ṣọ́ara wà bẹ́ẹ̀ gbogbo agbára tí ṣọ́ara gbójúlé òun ni ògìdá òun ló ti bàjẹ́ ṣáájú àkókò náà <laughs> kí ni ó wá ṣẹlẹ̀ báyìí ǹjẹ́ ṣọ́ara ìjọ lè mórí bọ́ nínú àdánwò tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wò mí ẹ tí ì rí nǹkan kan ṣùgbọ́n ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí á tún máa tẹ̀síwájú láìpẹ́ láì jìnnà níbi tá a parí sí Abíọ́dún lèmi ń jẹ́ bàbá mi ló ń Jọláwuyì ẹ má gbàgbé bí èèyàn bá ní ìrànlọ́wọ́ kan láti ṣe lórí bí ìwé ìtasùn àrà yóò ṣe lè títẹ̀ fàyè títẹ̀rùtọ̀mọ tí ó jàǹfààní ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun ló wà lábẹ́ fọ́nrán yìí bákan náà òun ni àkáǹtì nọ́mbà mi email address mi òun ló wà níbẹ̀ ẹ lè kàn sí mi kájọ sọ̀rọ̀ dáadáa ẹ má wá gbàgbé o láti bá mi subscribe sí YouTube channel mi bákan náà ẹ má gbàgbé láti share fídíò yìí ẹ má ṣe gbàgbé láti like àti láti comment lórí fídíò yìí kó lè fàkálé kó lè fàkákó èmi a máa sọ wípé orí ń fáwọn ẹ̀dọ̀ kì í dùn pé òtútù kì í mẹ́ja lálẹ́ odò ẹnìkan ìkó dìde mọ̀tẹ́kù rọ̀jú ayọ̀ àti àlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lónìí òní wọ́n tún máa padà bá yín bó bá dọjọ́ rò yín ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí tá a tún máa tẹ̀síwájú ó dìgbà kan náà